sí ẹ̀jẹ̀ jésù. typhoid ogun apapapọ nìyẹn typhoid papọ̀ nìyẹn typhoid yẹn ló máa dry ẹ̀jẹ̀. ẹ̀jẹ̀ yẹn ló gbà gbàgbàgbà tí o fi. ó kẹ́yìn wá mi lánàá. ṣùgbọ́n ìwà akẹ́jẹ̀ yẹn fẹ́ẹ́ wọ́n á máa tún tí yẹn bá ti tán tún máa fún un. ọ̀kẹ́rẹ́ tó bá fẹ́ gbayì lóde kì í dìtẹ̀ mọ́ owó ẹyọ ìtumọ̀ eléyìí ni wípé àwa tá a bá mọ̀ pé ó ní nǹkan rere tá a bá ń retí kò ní dáa káwáṣẹ̀ tó wá mọ fi nǹkan kéékèèké ká mọ fi bà á jẹ́ bí ọ̀rọ̀ àmọ̀ràn náà lélẹ̀ mo kí wa wípé a kú àlàjá oṣù adẹ̀tún sí oṣù tuntun oṣù yìí á sàn wá sówó á sàn wá sọmọ á sàn wá sí àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ ṣẹwárí gbogbo láabi tí ń lọ káàkiri kò ní kọ̀ǹgùsọ̀dẹ̀ yìí kò ní kọ̀ǹgùsọ̀ ọ̀dẹ̀ tiwa náà ọ̀rọ̀ tó ń lọ lètò tẹ̀ ń gbọ́ lásìkò yìí nìkan ni YBN Yorùbá Broadcasting Network ibí yìí náà láti máa fún yín láwọn ajá àbálẹ̀ ọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tá a rí tó jẹ́ wípé gbogbo ẹ̀ náà nílọ káàkiri àwọn àwùjọ wa torí pé ni wá bì yìí àwa ò ní fẹ́ kí etí yóò di sí ìkọ̀kọ̀ tó bá ń ṣẹlẹ̀ tó bá ṣe lọ báyìí làwa náà gbà mú àwa àjàgbọ̀mọdé sì ti gbọ́ nǹkan báyìí tún ti ń lọ káàkiri eléyìí náà ló tún wà lóde eléyìí náà ló tún ṣẹlẹ̀ kẹ́yìn náà bá lè gbọ́ káwa náà bá lè mọ̀ àánú olùwàpọ̀ adéọlá mo kí ń pè káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ tó ń lọ níkànnì yorùbá broadcasting network lórí ètò ọ̀rọ̀ tó ń lọ lẹ́ni ayíntà mọ́wá náà pọ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó ṣe gbòógì tó yẹ ká mẹ́nubà náà ní ọ̀rọ̀ àkọ́kọ́ òun náà ni ti ikú adẹ́rìn-pòṣónú tó ti di olóògbé báyìí olóògbé Dẹ̀jọ́ Túnfúlù òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ wọ́n sí á sọ̀rọ̀ nípa ikú wọn lóní ráńpẹ́ bákan náà látún mú haúsá kan àbókí ni tó hùwà ìjínigbé àtúmú yẹn náà wá sí ti ìgbòyìn ká lè jọmọ gbogbo bí ọ̀rọ̀ ọ̀hún ti jẹ́. sẹ́kẹ̀tì Lagos State fún àwọn ẹgbẹ́ onítíátà in fact ikú Dẹjọ Túnfúlù ó jẹ́ nǹkan tí ó ṣọ́kù àgbọn torí pé ó dàbí ẹni pé ká sọ wípé bíi tọmọ tìyá òwòjọ ni wá torí pé àjọ ń ṣe gbogbo nǹkan tí à ń ṣe àjọ ń ṣe papọ̀ ni àjọ ń gbé ládùúgbò ni nígbà tí wọ́n máa rọ̀ṣẹ̀ lọ sí hospital ní ìdájí àná wọ́n pè mí so ìgbà tó ní nǹkan bí after six àwa náà débẹ̀ so àdẹ̀rí pé ó ti wà ní coma so wọ́n fi sí intensive care ní general hospital ní emergency so wọ́n dẹ̀ ní ká ṣe ah, pé àwọn máa run test gbogbo àwọn tẹ́ẹ̀sì wọn fẹ́ rọ̀ ọ̀hún la sáré ẹ̀ so at the end ìgbà tán máa jáde lórí àwọn tẹ́ẹ̀sì ẹ̀ tí result máa jáde ó ti lọ bí after twelve so wọ́n jẹ́ ká realize wípé acute malaria òun ni ó ní so pé malaria ni kó dẹ̀ ti dry blood ẹ̀ fáwọn máa fún lẹ́jẹ̀ so àdẹ̀ sáré ẹ̀jẹ̀ yẹn ẹ̀jẹ̀ yẹn náà ni wọ́n ń gbà títí di after eight táwa fi kúrò lọ hospital so tẹ́lẹ̀tẹ́lẹ̀ I believe pé bóyá ó lift stroke torí apá kan àti ẹsẹ̀ kan tó jẹ́ left àwọn òpè bóyá kò lè lift ẹ̀ gbàdémi dẹ̀ máa lọ tí mo lọ bá mu ní ó yá pẹ̀sì torí pẹ̀sì la máa ń pè wọ́n ó yá lift ẹ̀ ó dẹ̀ lift apá left ó yẹ ẹsẹ̀ yẹn náà ó lift ẹ̀ fún mi mo dẹ̀ ní báwo ni ó lóun ti ń wà òkè mo dẹ̀ sọ fáwọn ọmọ wípé tá a bá máa fi dé láàárọ̀ ọ̀la ìyẹn lénìí pé wọ́n ti máa rí fáwọn sí ward ká máa tọ́jú wọn lókù torí dókítà sọ fún wa pé tó bá ti gbẹ̀jẹ̀ yẹn tán àwọn máa pàṣẹ jẹ kejì tó máa fi gbẹ̀jẹ̀ kejì tán ara wọn á ti balẹ̀ but ultimately nígbà tá a máa pè wá ní nǹkan bíi after one lóru ni wọ́n pè mí wọ́n ní dẹ̀jọ́ tún fúlù dákẹ́ ní around after twelve so tó jẹ́ nǹkan tó dùn wá gan so uh, in fact ó jẹ́ nǹkan tó ṣọ́ọ̀kì wa gan torí pé kò ṣe bí àtijọ́ sọ lélẹ̀ níjẹta ó yìí wà níbi kan tó ti lọ ya skate tó kí ọlọ́run bá kó bá tẹ sáfẹ́fẹ́ rere lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Túndé Kókóọlá tó ẹ ṣe nípa ti ikú olóògbé Dẹ̀jọ́ Túnfúlù ó jẹ́ ìròyìn kan tó ṣe wá kàyéfì kódà èmi gẹ́gẹ́ bí ẹnìkan gbà tí mo rí làrú ah, bóyá ẹni tá fẹ́ fi bẹ̀rẹ̀ April fún lélẹ̀ kó tiẹ̀ wá jẹ́ kí n kọ́ bí ara sí i àmọ́ mo wò ó pé ṣé ìyàwó ọmọ fi èèyàn kan kú ṣeré ni àmọ́ gba mi àmọ́ ń gbọ́ dáadáa pé wọ́n á ní èèyàn kan kú táyọ̀ tó yá bá tún ní pé kò kú mọ́ èyí táwọn àkà sínú àmọ́ nígbà tó yá tí mo wá bẹ̀rẹ̀ sí ní rí káàkiri orí ẹ̀rọ ayélujára mo wá ráwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ọ̀rọ̀ ibi tiwa náà ti ń gbé kiri pé ẹjọ́ tó fùrù ti jáde láyé o ẹjọ́ tó fùrù ti ta tẹ́ irú ṣe mí kàyéfì kódà ó bu omi tútù sọ́kàn mi gidi gan nítorí pé irú àwa ta tiẹ̀ wà lé nígbà tá a wà kékeré tá a wà léwe báyìí tẹjọ́ tó fúlù wà lára àwọn nǹkan tó jẹ́ wípé wọ́n jẹ́ kí ìgbà èwe kó dùn fún ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n dàbí ẹni pé àwọn ọmọdé èsì wọ́n lè má fẹ́ẹ́ fi bẹ́ẹ̀ mọ ẹni tí dẹ̀jọ́ tó fúlù jẹ́ ṣùgbọ́n bí irú àwọn àgbàlagbà tá a ti lọ sókè lọ a ó mọ̀ dáadáa pàápàá nígbà tó fi bẹ̀rẹ̀ gbogbo àwọn eré àgbéléwò tí wọ́n ṣe nígbà náà bí púpọ̀ nu wọn ò bá tí ì rí dẹ̀jọ́ tó fúlù ara wọn ò ní balẹ̀ àmọ́ bàbá ti rí báyìí bíi pé nǹkan tó ṣe wá tán nù ó jẹ́ ìròyìn kan tó bà wá lọ́kàn jẹ́ púpọ̀ tó dẹ̀ bomi tútù sọ́kàn wa àwa gbàdúrà pé irú eléyìí ọlọ́run ó bá wa dá dá ọ̀rẹ́ dúró pàápàá ní ẹkùn àwọn tí wọ́n jẹ́ òṣèré wa àdẹ̀gbà aládùn àpè kọ́lọ́run bá kó bá wa dẹ̀lẹ̀ fún dẹ̀jọ́ tó fúlù kó dẹ̀ tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ gbogbo wa níkànnì yorùbá broadcasting network náà làṣẹ làdúrà wípé kọlọ́run bá kó bá wa dẹ̀yìn fún wọn ọtí gbogbo wọn ní náà ni wọ́n filẹ̀ bò wọ́n láṣìírí tọ̀ gbogbo ìyókù ẹ̀ gbogbo wọn mọ̀ pàdé nígbà tó bá yẹ kó pàdé gbogbo wa náà làdàgbàdà kó ṣùgbọ́n mo gbàdúrà pé tiyín tèmi kò ní yá báyìí ọjọ́ sì jìnnà síra ẹja fìyẹn sílẹ̀ bẹ́ẹ̀ ká mú ẹlẹ́ẹ̀kejì ìkejì tá a fẹ́ sọ̀rọ̀ yìí òun náà jẹ́ ìròyìn kan tó ṣe ní kàyéfì tó ibo ti ń lọ táwa náà rí òun náà láti tẹ̀ra wọ́n tó pé káwa fi tòyín létí àbò kíkan màní kí ni tó ṣẹlẹ̀ wọ́n ní níṣe ló ń fi oògùn jí àwọn ọmọ kéékèèké gbé bóò wá ló ti wá dé wípé ọwọ́ pálábá rẹ̀ ségi ẹni náà ní ibi tó ti àná ló ṣẹlẹ̀ ní agbègbè awóyaya nílùú èkó wọ́n ní ó tún ti lo oògùn yìí ló bá fẹ́ gba ọmọ lẹ́yìn ìyá ìyá ti pọmọ sẹ́yìn ẹ̀bùn ó ti lo oògùn bó ṣe ń lò ló bá fẹ́ gba ọmọ lẹ́yìn ẹ̀ báwo èèyàn ṣe mú lọ́rọ̀ ọba dé ariwo ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ sí ní mu náà ti fọ̀rọ̀ wá lẹ́nu lónìí àyè pé kọ́ ṣòun jẹjẹ o ó ní bóun ṣe máa ń ṣe ni ó ní kódà bóun ṣe ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ó lọ́wọ́ méjì wà níbi tóun gbé wọn pamọ́ sí ní lẹ́kí ó ní bóun ṣe ń bá wọn sọ̀rọ̀ lásìkò ẹ̀ ó lóun ti gbé wọn òun gbàgbé wọn pamọ́ sí lẹ́kí ń bẹ̀ ni pé kóun gba ilé ìtàn lẹ́yìn ìyá rẹ̀ kóun lọ gbé àwọn inú ti bí àwọn ọ̀dọ́ ló bá lù ú kódà wọ́n lù ú lálùkì ọpẹ́lọpẹ́ àwọn ọlọ́pàá ni kò jẹ́ kí wọ́n pa arákùnrin yìí ṣùgbọ́n àwa tá a jẹ́ bí èèyàn kan ẹ jẹ́ ká gbìyànjú ká mọ̀ ti ṣe ara wa ẹ jẹ́ wà lójú lálákọ̀ọ́fín sọ ìgboro rẹ́rìn báyìí o àmọ́ àbọ̀ elédùà yóò dájú lórí yín yóò dájú lórí àwa náà kọ́lé jù báyìí lọ lórí ọ̀rọ̀ tó ń lọ fún tèmi níkànnì Yorùbá Broadcasting Network títí dìgbà táwọn tó ń pàdé ẹ jẹ́ ṣe eré ló pé ìka ò sọ wọn àánú olùwàpọ̀ àjọlá ló kọ tèmi jẹ́ ire o.